Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa Al-Huda Islamic Development Foundation eléyìí tí àgbékalẹ̀ rẹ̀ wà fún ìmójútó àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ọ̀rọ̀ ẹ̀sìn. Dábàá ní figbá kan bọ̀ ọ̀kan nínú lórí àgbọ́yé Quran àti Sunnah Anabi Muhammad sallallahu alayhi wa sallam àti àgbọ́yé àwọn sọ̀hábà kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ náà ló tún wà fún ìmójútó àwọn ìpèníjà tí ń dojúkọ àwọn jàmáà mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. Hmm. Lọ́sàrí àìríjẹ àìrímu àìríná àì àìnílò lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ń dí wọn lọ́wọ́ láti jọ́sìn gẹ́gẹ́ bí ọlọ́run ọba tààlà ṣe ṣàgbékalẹ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ náà láti mójútó àwọn ààyè ìjọsìn pẹ̀lú àwọn ìdojúkọ kọ̀ọ̀kan tí wọ́n ń là wọn yìí àti ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ báyìí ní al Islamic Development Foundation ṣe bẹ́ẹ̀ náà ni òfin àwọn tó wà ní gbèríko sílẹ̀ àwọn ìpèníjà yìí ò lè jẹ́ bí aṣọ oúnjẹ kí ẹ̀sìn wọn kó lè rọrùn dáadáa ẹ gbọ́ àǹfààní sísílẹ̀ fẹ́yìn náà yorùbá ni ẹ sì tún lè ṣe onígbọ̀wọ́ ètò àlùdà pẹ̀lú àwọn ìrànlọ́wọ́ tá a kà kalẹ̀ sókè yìí ẹ lè máa fi owó ránṣẹ́ sí àlùdà islamic development foundation ní jaiz bank nọ́mbà wọn ni zero zero zero five one zero three one seven nine fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè máa pè sórí o oh eight one eight seven nine nine six one eight nine ẹ má gbàgbé wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò máa wáyé ní gbogbo ọjọ́ Jímọ̀ ní ìkànnì tẹ̀ ń gbọ́ yìí bákan náà lójoojúmọ́ nínú àwẹ̀ خيرا khairan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أكون فهو الله سبحانه وتعالى àlékún ìkẹ́ ọlọ́run fún ànábì sọ́láláhù aléyìí wá àlèyí wàsálàm àwọn ará ilé àwọn sọ̀hábà àti gbogbo ẹni tó bá fi ìṣesí rẹ̀ jọ ti ànábì sọ́láláhù aléyìí wá àlèyí wàsálàm títí di ọjọ́ gbẹ̀ndé alikiyama ọjọ́ tí owó àtọmọ òní sàǹfààní ipò yẹn lọ́jọ́ ìkùsùn tọ́lọ́n fẹ́ fi ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ́ni tẹ́mi rẹ̀ bá là kúrò níbi ẹbọ látara eléyìí à ń dúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe nírọ̀rùn láti tún mọ pàdé ní òwúrọ̀ ti èní tí oṣù rọmọdọ́ọ̀nì tọdún yìí jẹ́ alákọ̀ọ́kọ́ nígbà tí a sì wà nínú rọmọdọ́ọ̀nì mo sọ síwájú tí ń jẹ́ fourteen forty one eléyìí ni one nine fourteen forty one nínú ìjírà nabi sallallahu alayhi wa sallam lẹ́yìn wá gbà náà àkí gbogbo ẹ̀yin olùkún lọ fún ètò wa gbogbo ibi tí oníkálukú yín wà olúwa mọ iye yín ó sì mọ òǹkà yín ọlọ́run ọba wa dúpẹ́ fún yín kí ọlọ́run kó sì bá ní dúró tì yín bákan náà ni pé à ń kí gbogbo àwọn èèyàn wa ní gbogbo ibi tí ìkànnì yìí ta dé àti àwa tí a sì ń wò wá láti orí ẹ̀rọ alátagbà eléyìí tó jẹ́ ti alihuda islamic development foundation tí à ń wò wá káàkiri àgbáńlá ayé àkíwá ọlọ́run kí ó bá ní san yín lẹ́san olóore eléyìí tí dáwà nàìjíríà tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ bákan náà ni pé àtúndúpẹ́ fọlọ́run ọba tó ṣe pé òun ni èyí ṣàìsàn òun ni èyí sì ṣàmúdí èyí tí ọlọ́run tún ní kọ́ ọmọ ọjà ní orílẹ̀ àgbáyé rìnrìn báyìí à ń bẹ lọ́run nínú àánú rẹ̀ ọlọ́run mọ́sálá ìbánilé e lọ gbogbo àwọn tí àjàkálẹ̀ àrùn náà fọwọ́ bà ọlọ́run bá ní fún wọn lálàáfíà àwa tí ò fọwọ́ bá abẹ́lọ́hùn ọlọ́mọjọra ìdọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn wá gbà náà àwọn ètò wa eléyìí tí a ní fúnra wa nínú Ramadan yìí òun náà ni wọ́n lọ báyìí Al-Furqan rédíò program eléyìí tí a mọ̀ ń ṣe nínú Ramadan ní ìdájí yóò mọ̀ bẹ̀rẹ̀ ní aago márùn yóò sì mọ̀ parí ní aago márùn àbọ̀ fún gbogbo àwa tí a bá láǹfààní láti mọ̀ gbọ́ wa ìyẹn jẹ́ lásìkò tí a jẹ sàárì wa tán títí tí ó fi dàsìkò tí à ń lọ sí sọ̀látù sóbè láti lọ sí fajiri sọlá àtúwà lẹ́yìn wá gbà náà àlèúdà life eléyìí tó wà lórí facebook yìí náà tún wà tí àwọn èèyàn ń wò káàkiri bákan náà láti tún darapọ̀ mọ́ wa ní gbogbo àgbáláyé eléyìí tá a sọ yìí ká lọ sí líǹkì tí a fẹ́ sọ fún wa yìí àlèúdà islamic development foundation àmọ́ orí wa wò ń bẹ̀ dáwọ́ nàìjíríà àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí pẹ̀lú àánú ọlọ́run fídíò eh, rìkọ́dìn wa tí a mọ̀ ń ṣe tó jẹ́ facebook live wa tí a mọ̀ ń ṣe tí a dádúró fúngbà díẹ̀ látara àwọn ètò kẹta ni wọ́n kọjú rẹ̀ nígbà òun so ó tún ti gorí afẹ́fẹ́ padà náà kí a sì mọ tún òwà ogun àwa tí a bá sì láǹfààní àti òwà níbi tí a bá wà abẹ́lẹ́hùn nínú àánú ẹ̀ rọ̀mọ̀dọ́nì ti ọdún eléyìí ọlọ́mọṣe láṣemọ fẹ́ni kọ̀ọ̀kan wa o bákan náà wá ní pé ẹ̀yin èèyàn mi ẹ dákun ká ṣe é bí kálẹ̀ ọ̀kan yìí náà la ní chance àti ṣe lórí ilẹ̀ sí ẹ jẹ́ ká ṣe é bẹ́ẹ̀ àìdọ́gbọ́n sẹ́sìn àìsí mọ́ fẹ́ àbámọ́dá ṣẹ̀ṣì eléyìí ló fà tí àwọn kọ̀ǹkan kọ̀ǹkan kan fi kọ̀ǹkan pé tó ìwọ lè máàmù tí alọ́n kí tàràwì fún àwọn èèyàn tòun ti bílù ti rí yìí náà ta ló fún yín ní ọ̀dà láti pe ẹmọ sí bẹ́ẹ̀ àìsí mọ́ ṣẹ̀ṣì pẹ̀lú iyèméjì ẹ ọwọ́ adalẹ́ òní àbálẹ̀ ọ̀la lábàkóra wájọ ẹ̀yin náà wo bó sùn yìí ṣe rí ọ gbàgbọ́ yé àdìsí Abdullahi ibn Abbas ni eléyìí ti ń bẹnu sọ yìí Muslim ẹ jẹ́ ká lọ kà á àwọn onímọ̀ sí ṣàlàyé rẹ̀ fún wa tí ó bá yá tó àkòrí ọ̀rọ̀ wa lónìí kó tó di pa áwọ̀ ní ọ̀rọ̀ wa ilé tí a sọ ti ní ọjọ́ ìjẹjọ́ olùbánisọ̀rọ̀ wa adẹ́kùn afẹ́kẹ́ bánisọ̀rọ̀ ìtanijí lórí Ramadan léyìí tí a wà nínú rẹ̀ níwọ̀nba àsìkò ráńpẹ́ kó tó di pa àmọ́ lọ síbi atẹ́dìhíyàtú wàhámiyàtúwa fi hayati azawujiya ọ̀rọ̀ ní ṣókí ìtanijí lórí ọ̀rọ̀ Ramadan bismillah. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله وصل اللهم وسلم على محمد وعلى آله صلى الله عليه وسلم ومن اكتفى بأثره إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوقف آه، الله سبحانه وتعالى lẹ́yìn ọpẹ́ yìí àti ìtọrọ kí láti gẹ̀ta àti fáànù lẹ́bi sallallahu alayhi ohun tí ọbọdọ̀ gba orí ahun gbogbo mùsùlùmí lákòókò tá à ń bẹ́ńbẹ́ òun náà ni ọpẹ́ fún allah subhanahu wa ta'ala lérí pé ọsọ wa di ọjọ́ ìní ọsọ wa di ní oṣù yìí àtàkókò tá à ń bẹ́ńbẹ́ yìí tí à ń bẹ́nu ẹni tí ọlọ́wọ́n pé ẹni yóò tí oṣù ramadan tọ́ba adébáláyé kọgbà àwẹ̀ náà ọlọ́ntọ́ àníkà jẹ́ mùsùlùmí àkí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa. oríire lélẹ́yìí ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tí ó rí oríire àbí tọ́wọ́ náà oríire iná ẹ̀ ní máa fi tẹ̀ lọ́wọ́. ṣùgbọ́n ìtawà ń bẹ lọ́n fún ni pé kọ́lọ̀ ń jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká bẹ́nu ẹni tí oríire ramadan tọ́jẹ́ pé yóò sùn wá bọ̀ àtàwọn àtẹ̀bí wa àti gbogbo ọkùnrin tó súnmọ́ wa torí pé ànábì sallallahu alayhi wa sallam ó ti wá nọ́ọ̀rọ̀ ànábì pé ń bẹ nú àwọn èèyàn tánàbì ṣe ámì lẹ́ẹ̀mejì pẹ́ni ọba òbí rẹ̀ láyé tó fèèlì lára wọn tí òrìṣà àlùjẹ́nà sí bákan náà ẹni tí ramadan dé bá láyé tóun náà tí ọ̀rá foríjì ọlọ́run pé ọ bọ́ fún ẹni yìí ohun tó sì bọ́ fún bí ó ṣe lé e bá ó kù sọ́wọ́ ẹni tọ́ da torí pé àtijọ́ yé wa wípé oṣù yìí wà nípò bíi kánàkò ní fún àwa mùsùlùmí torí pé bí ẹ̀mí wá sí lè kó gùn tó kò ní í gùn tó àwọn tó ṣáájú wa náà àwọn ó mà tọ́ lọ. lábẹ́ kánàkò rẹ̀ náà èyí tí ọmọ jẹ́ kẹyìn rẹ̀ títí látọ̀lù kọ́dírì tí ó tún jẹ́ óyé wa lóru ẹyọ kan tí èsẹ̀ gbẹ́ ẹgbẹ̀rún lóṣùn gẹ́gẹ́ bí al sì gbé wa báwo la wá pàdé Ramadan yìí tá a ṣe gbà á ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ abùkátà sí ká mọ kí ni iṣẹ́ tá a fẹ́ ṣe ń bẹ̀ yọmọ jẹ́ ìran létí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ayal Qur'an ti ran wa létí pé ní gbogbo ọdọọdún ó yẹ ká mọ ọ̀ka àyà yìí tásìkò yìí bá ti ń tó kí láyà náà òun náà ni آية تي الله سبحانه وتعالى في مبارا صلى القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أبا تدعوى أددعوى أولكسفون وانصفون وقوي yá ayú alẹ́dínà àmánù a pe ẹ̀yin tí ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo tí àwọn òkú gbàgbọ́ pé lára yín nínú ọkàn yín nínú ọ̀rọ̀ yín níbi iṣẹ́ yín ara ọ̀kẹ́nu sẹ́tẹ́ẹ̀bì jẹ́ olùgbàgbọ́ òdodo lèyí tó délẹ̀ yín náà ọlọ́ọ̀bá la pè yín kútìbà àléyìnkùmù síyàm ààwẹ̀ gbígbà àṣẹ lọ́ràn èèyàn lórí yín táàbọ̀ sínú àlàyé nípa rẹ̀ níbàtà kúkú bá gbà wá kàmá kùtìbà alàlẹ́dínà min qablikum gẹ́gẹ́ bá a ṣe ṣe lọ́rùn èèyàn lórí àwọn tó ṣáwájú àlàyé wa wá lórí pé sáwẹ̀ Ramadan ti jọ́ràn yẹn fáwọn ìjọ tó ṣáájú wa ni wọ́n láwọn náà láwẹ̀ tó jọ́ràn yẹn fún wọn bó tiẹ̀ jẹ́ pé kẹ́fí àbí wọ́n ṣe ń gba tiwọn yọ yàtọ̀ sí tiwa orúkọ títí wọ́n ń jẹ́ ọ yàtọ̀ sí tiwa ṣùgbọ́n ká lè mọ̀ pé wọ́n lè tọ́jọ́ràn yẹn náà tẹ́lẹ̀ bí ọ̀kan tó ti jọ́ràn yẹn ṣáájú fáwa náà síwájú pé lè yí mẹ́mẹ́ yóò tó dé gbogbo àwa tá a jẹ́ àfa àwa tá a jẹ́ ọmọ kéwú àwa tá a jẹ́ nàìjíríà sí ọmọ kéwú bí irú èmi ti ń sọ̀rọ̀ àti gbogbo àwa tá a dúró tẹ̀sìn báwo láàṣì lu opportunity oṣù tá à ń yìí tọ́lọ́hún ó fi kó wa yọ nínú àdánwò tá à ń omi ìtọ́fẹ́ wá náà tá a bá ti yé sẹ́lọ̀hún tọ́lọ́hún fi kó wa yọ ńbẹ́. ọ̀wá ni ká máa kutiba ala bá àìsàn lọ́rùn kẹ́ bá a lè páyà ọlọ́run kẹ́ lè rí dáàbòbò níbi àwọn àjálù kẹ́ lè nífọ̀kànbalẹ̀ kẹ́ lè bẹ́nu ẹni tí ò ní wọná kẹ́ lè bẹ́nu ẹni tí ò ní ṣòfò láti ò ní kìyàmà ọlọ́run gbogbo àwọn sẹ́tàwé ń ṣe yọ ọlọ́run jẹ́ kí ó ṣiṣẹ́ rẹ̀ lára wa. àmín. pé hádàfù àkọ́kọ́ tọ́yẹ pé gbogbo yòókù jáde lára rẹ̀ ká nítorí ẹgbà tọ́lọ́run tí túmọ̀ pé ìdáàbòbòra ẹni bá anábì ní sọ fún wa nínú àdìsí pé àsọ́wọ́mu júnàtún anábì ní ààwẹ̀ yìí àwà ni ó di ìsọ́ni ọ̀rọ̀ yìí kan ó di àwọn tí ó sọ na pọ̀ ńbẹ̀ làákàyè tèmi lè kéré sí i láti tú tán torí pé wasallam fún wọn ní wa pé àti sọ pé nínú fáwọn ṣáájú wa ṣùgbọ́n àwẹ̀ tí wọ́n ṣe Ramadan wọ́n ní àpẹẹrẹ ẹrú rẹ̀ òun náà ni àwẹ̀ aṣúrọ́ táwa náà máa gbà tí tá a máa gbà ní oṣù Muharram gẹ́bí àfàwà Mukhtar Asinkiti nínú fúrújúṣà wọn tí wọ́n jó yé wa nípa àwọn bí alukurani ṣe máa pa àwọn súnnà rẹ̀ nígbà tí wọ́n sàlàyé bí kurani ṣe ń para wọn rẹ̀ nasikh wa mansukh tó pàtàkì ká mọ̀ wá jó yé wa pé والنسخ لسنة بالقرآن مثاله في شرع الأدنان وجوب صوم عاشر المحرم من من فليصومه نسخه فليعلم òun náà ni pé tẹ́lẹ̀ síwájú kọ́lọ̀hún tó ṣe àwẹ̀ Ramadan ní gbígbà ló fi fà nẹ́bì fọ́dọ́rin èèyàn àwẹ̀ asúra táwọn pè ní káyókáyó dandan ni tẹ́lẹ̀ nígbà náà lọ́hùn tánibí bá wọn tó ń gbà nígbà tánibí dé lu Mẹ̀dínà tọ́gbà lọ́n ti sọ ayé àtàwé rọ̀mùdánì kalẹ̀ fún wa pé fáman ṣàyídà mi ń kò mọ̀ sáàrọ̀ gẹ́gbó ṣe wá nù ẹsẹ̀ tá a kà fún wa yìí pé wùjúbù sọ́wọ́mì àṣìrìlmọ̀ àrọ́mì máa ń falìyẹ súnmù ònẹ́sì òun falìyẹ àlẹ̀ pé eléyìí lọ́n jáyà yìí lọ́n parẹ́ pé gbígbàwé asúra tí lọ́n di súnà fún wa o kì í sọ̀rọ̀ èèyàn mọ́ àwa àti ń kíra wa náà lélẹ́yìí gbogbo àwa tá a jẹ́ àfa àtàgbé ti sọ ọlọ́run la kí pátá ọlọ́run kó dúró tì wá àtẹ̀yìn náà àti gbogbo àwa tọ́lọ́run fúláàsì kí tá à ń ṣètò yìí kódà bá a ṣe ń wọlé bọ̀ là ń rìsífù aláàtì ẹnìkan lẹnìkan náà tún pè wá pé nìkan kó yé báyìí fún wa fún kò wò kó fún wa tó ìjẹ́ pé àti ẹ̀ríra sójú báyìí ọlọ́run kó a ṣe ilẹ̀ sàn olóore. àmín. naam òun táwa ń pè ní àwẹ̀ tàbí ká pè ní aw al-imtina'u títúmọ̀ wọn túra wọn ìdá ìkóra dúró náà ní mẹ́tẹ̀ẹ̀ta ń lọ tú àbí ìkọ̀ pa jẹ́ pé ìtumọ̀ rẹ̀ náà ni nínú èdè ni pé kéèyàn níbi àwọn iṣẹ́ kan níbi àwọn nǹkan kan lílọ kan kan ise je yi. yóò túmọ̀ túmọ̀ pé asukun kí nǹkan ó bára lẹ̀ tí odi kejì ọmọ jẹ́ aliharaka òun náà ni lílọ bíbọ̀ gbígbòkègbodò èyí tí òbí jó yé wa ni bàtà àbá tẹnu òró yàmùyàmù mọ́ abẹ́ wa tọ́gbọ́lúdé ojú wa tọ́gbọ́lúdé ń bi àwọn nǹkan tó yẹ kọ́gbọ́lúdé ń bẹ̀ tẹ́lẹ̀ tọ́wọ́ pé yóò tún dọ̀rọ̀ èèyàn sí ni wọ́n ni ọlọ́run ọba adẹ́dá ló fi jẹ́ pé gbogbo ibi tọ́lọ́run sọ̀rọ̀ ààwẹ̀ báyìí ọlọ́run mọ́ gbé ọ̀rọ̀ sọ̀ láti wá torí pé kíni torí pé ààwẹ̀ gbígbà òun lọ ń jẹ́ ìkóradúró sùkúùnù anishawaj ìbáralẹ̀ níbi àwọn ewu oúnjẹ mọ́ wu níjẹ ìyàwó ẹni tá a gbé sílé ńgbà tó bá múra tó wù wá lọ́sàn-án ńgbà yóò tó bá wù wá kàlẹ́ dọ́dọ̀ rẹ̀ ewu lélẹ́yìn náà àtàwọn nǹkan míì àbí nǹkan mímu á wà á baralẹ̀ á fà ní ṣe é ọlọ́run wá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn nù alukurani pẹ̀lú sọláàtì láwọn ọ̀pọ̀lọpọ̀ ààyè pé ẹ gbà àwẹ̀ ẹ kírun wọ́n ń torí pé kíni torí pé asọláàtù harakatun ilal haq òun jẹ́ lílọ bíbọ̀ lọ bí òdodo nítumọ̀ pé àsìkò tó yẹ ká sọláàtì tí ó fẹ́ níye lórí jù tí ó jàtẹ̀wọ́ gbà tí ó jọ sọláàtì ẹni rẹ ti anabi sallallahu alaihi wasallam tinú ramadan yẹ kó yàtọ̀ kì í kírun àkànjú kí ìbáralẹ̀ wa ń gbà náà al-khushu' ìbáralẹ̀ fi ṣe sọ̀láàt ìkẹ́pẹ́ Allah subhanahu wa ta'ala ìkàlùkọ́rì dáadáa bó ṣe yẹ àti gbogbo ṣẹ́ olóore yòókù sínú Ramadan bí ara wa tírẹ̀nì tá a fò ara wa yóò jẹ́ kọ́ mọ yàtọ̀ síta àwọn àsìkò yòókù bó ti ẹ̀jẹ̀ pẹ́lú àwọn àsìkò yòókù náà bó ṣe yẹ bá a ṣe rí Ramadan lẹ́ka mọ́ rí ngbà náà. àfọwọ́ Ibn Hajar ká tó ká sínú àkórí ìbánisọ̀rọ̀ tá a pàtì. àwọn ohun tí ń jẹ́ àsìyáàmù yìí òun náà ni imshakun maksusun òun náà ni ìkónu rókan àbí ìkóra rókan àbí ìkó àwọn nǹkan kan tó jẹ́ tiẹ̀ sà. fi zamani maksusin lásìkò kẹta àsàlẹ́sà àsìkò wo la òun náà ni ní oṣù kẹsàn-án ló ń kà tá à ń fi oṣù pákà nígbà tí a bá ti rí i pé oṣù rẹ̀ jáde ti ṣe oṣù Ramadan látàsíkò wo ni fìsámánì màṣúsìn min tulu alfajiri asọ́ọ̀dìk ilá ghurubi shams nígbà tí alfajari tòótọ́ tó bá ti jáde dìgbà tó rò ó fi wọ̀ eléyìí ni lọ́wọ́ nínú àwọn tíra tọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wa máa kọ́ àwọn ọmọ kéékèèké pé gbà wọn máa ń dìfáyà wẹ̀ bó tiẹ̀ jẹ́ pé tàrífù yẹn ó bùkátà sáwọn àlàyé ṣùgbọ́n wọ́n mú wá ní bí a ṣe mọ kẹ́kọ̀ọ́ yẹn ọmọ jẹ́ pé yọ pààyàn lórí ọlọ́nkọ́ bá a ṣe dáadáa fún gbogbo àwọn olùkọ́ wa. آمين وصف إمساك عن الأكل وصرب وكل مفترات من طلوع الفجر إلى غروب الشمس àwọn tó wá kún bẹ̀ ni pé afáwà wọn wá ní láti bo ni min anṣẹ́ ìmàṣúṣin kúrò bí àwọn nǹkan tá a sàlẹ́sà min ṣáṣin màṣúṣin látọ̀dọ̀ àwọn èèyàn kan náà tá a sàlẹ́sà á jẹ àmú àdọ́dọ̀ obìnrin wa àtàwọn nǹkan míì tó lè bá àwẹ̀ jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dàkàwé ó tó dé òfófóró ọ̀dàkàwé ó tó dé ọtí mímu ṣìnà ìsbáàlù ìfasọgbálẹ̀ kámọ̀ múra bọ́lọ̀ ṣe ní àmúra àtàbárùj ìmọ̀ yọrálẹ̀ eléyìí ní ọ̀dà ṣùgbọ́n ìmọ̀ ṣe nínú àwẹ̀ tún burú ju káwé ó tó dé lọ. ṣìnà ṣíṣe owó èlé gbígbà gbogbo àwọn nǹkan yìí àwọn tẹ̀lé àwọn lè mọ jẹun tí ń jáni láàwẹ̀ ṣùgbọ́n kò ní í jẹ́ kẹ́sìn àwẹ̀ ó pé àwọn yóò jẹ́ àwọn nǹkan tí ń jà rọ́hà ààwẹ̀ tí ó dá ààwẹ̀ lọ́gbẹ́ tí ò ní jó pé gẹ́gẹ́ bá àwọn àfọwọ́ onímọ̀ ṣe ṣàlàyé fún wa. wọ́n wá ní pẹ̀lú kí n tún ni wọ́n ní bìṣàrọ̀ ìtìn màṣúṣọ̀tìn pẹ̀lú àwọn mọ́jẹ̀mú táwọn náà jẹ́ mọ́jẹ̀mú ẹ̀sà kí ni mọ́jẹ̀mú ẹ̀sà alákọ̀ọ́kọ́ òun náà ní pẹ́ni tí ó gbààwẹ̀ yóò jẹ́ mùsùlùmí kì í ṣe pé just anybody lọ́kànlẹ̀ gbààwẹ̀ Ramadan bẹ́ẹ̀ tí ó jẹ́ mùsùlùmí bá gbà kò ní lẹ́sàn-án ń ṣe tírénì ni alákọ̀ọ́kọ́ ni inú èyí tó tún tẹ̀lé náà ni pé albulugh èèyàn jẹni tó ti bàlágà kó tó dọ̀rọ̀ yẹn lórí rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ nu súnà pé táwọn ọmọ bá ti dàgbà dé pé a lè ṣe tàwídì wọn táwọn fi kó tírẹ́ẹ̀nì wọn kalẹ̀ pé ẹ̀yà ẹgbàá kódà a lè pé gbàá látàárọ̀ dàgó mẹ́rin kẹ́ẹ́ bó ṣe wá nu tíra àfáwa ọmọdé àṣẹrò ọmọdé àfáwa ìbìlò tẹ̀míyà àtàwọn àfáà míì àti gbogbo tí a fi kí lápẹ̀rẹ̀. bákan náà ẹni tó ti bàlágà ọjọ́ ìrẹ̀lẹ̀ lórí ẹ̀ tí ó sì ní àwọn nǹkan tí wọ́n kọ̀ fún ni láì ní pé kálí gbà àwẹ̀ tí ò sí lára rẹ̀ lórí ẹni tó sí ń sí wín àwẹ̀ ọ̀jẹ̀ dandan lórí ẹ̀ ẹni tí ò gbádùn náà tí ẹ̀ ayé àti sọ fún wa ń gbàtà bá débẹ̀ àbí gbàtà àwọn àfáà oríṣiríṣi máa ń ṣàlàyé wọ́n máa ṣàlàyé fún wa sí ìṣẹ́gbọ́ pàápàá jùlọ tó wà ní pé àbùkátà kátólà níyẹn pẹ̀lú àwọn spìṣàrọ̀ ìtì màṣúṣọ̀ tì nìyẹn síwájú látàlẹ́là àti dàníyàn àwẹ̀ kalẹ̀ ṣùgbọ́n kì í ṣe nàwọ́ ìtù àná àsùnmù ramadana salatina àwòtísà eléyìí ò sí lákọọ́lẹ̀ kankan ṣùgbọ́n lọ́la á gbààwẹ̀ ńgbà tí gbọ́ pé wọ́n rò sùn ló fi jẹ́ pé àdìsí wa pé ẹni tí ọba ńlá ní ẹ̀kọ́ wọn gbààwẹ̀ látàlẹ́ kalẹ̀ síwájú kó tó sùn àbí lóru rẹ̀ pé kọ̀ láwẹ̀ àdìsí tọ́lá láàfíà ni fọ́kẹ́sà ní ẹ̀ta àfẹnudà ṣùgbọ́n àti ní asmu yẹn nínú ẹ̀mí wa bákan náà kò sì gbọ́dọ̀ jẹ́nu àwọn ọjọ́ tí wọ́n ní ká mọ́ gbààwẹ̀ ọjọ́ iyèméjì ọdún so eléyìí ni àwọn mọ́jẹ̀mú tó dìrọ̀ bàtọ́ wá jẹ́ pé àwẹ̀ tá a sọ fún wa yìí ó jẹ́ ìbádàtún àlàmíyà ó jẹ́ ìjọsìn gbogbo ayé ó sì pàtàkì débi pé nu tá lọ́wọ́ ọlọ́run ni bí tá a fẹ́ pe ẹ̀mí wa sí lélẹ̀ torí pọ́ọ̀rì lẹ́nu àdìsí ànábì sallallahu alaihi wasallam èyí tá a kó sílẹ̀ àwọn àdánwò covid nineteen ni àbáwọn míì náà ti ń bẹ tá a bá lu àwẹ̀ tá a gbà á bó ṣe yẹ tá a sàwọn fẹ́ ti ń bẹ́ńbẹ́ ìkírun lóru wa ìtọrẹ ìtọrẹ àánú fáwọn tí ò ní ta sí gbogbo iṣẹ́ rẹ̀ ó tó fi bẹ lóhùn tọ́lọ́wọ́ ó ti kàǹkà yìí ńlẹ̀ fún wa láti padà sínú àdìsí àfáwà Ibn Abbas radiyallahu anhuma wala Nabi sallallahu alaihi wasallam sọ fún wa pé sọ́ọ̀bù sáàrì sọ́bìrì gbígba àwẹ̀ oṣù sùúrù ó túmọ̀ pé oṣù Ramadan ń jẹ́ oṣù sùúrù bó ṣe wà nù Sahih targhib wa tarhib àdìsí wà ń bẹ́ẹ̀ àdébìnrin pàápàá jùlọ àti ààwẹ̀ ọjọ́ mẹ́ta ní gbogbo oṣù àyàmùlẹ̀bẹ̀t àwọn ọjọ́ funfun ọjọ́ kẹtàlá ìkẹrìnlá àti ìkẹẹ̀ẹ́dógún ló ń ka táǹfòṣùpákà àdébìnrin yudhibna wàhálà sọ̀dẹ̀r àmọ́ fọgbá ìyàmú àmọ́ ha kúrò nú ẹ̀mí àwọn ohun tí ò ní jẹ́ kéèyàn pàdé ọlọ́run dáadáa kéèyàn ọ̀rá àlùjànnà wọ̀ ìbínú kẹnimọ́ni àdìọ́kàn kádìọ́kàn àníbìlẹ̀ yìí mọ̀ sí àwẹ̀ yìí mọ̀ sí sẹ́rẹ̀ mìtá wọn lọ́mọdé ni pé ó pè é ní pé kí ni oníṣọ́ọ̀mù sáárì sọ́bìrì àwẹ̀ gbígbà nínú oṣù sùúrù eléyìí ni àfa mujahid inú àwọn àgbà àfa ni o tọ́jà àfọ̀ ní tafsir nínú àbí hatim ìgbà tí wọ́n ń tú àyà wasta'inu bis-sabri was-salat ẹ wá ràn lọ́wọ́ nú àwọn tẹ́ kó sí tẹ́ ń wá tí ò wọ́n ní lọ́wọ́ pẹ̀lú sọ́bụrụ wọ́n ní sọ́bùrù ibẹ̀ yẹn ní torí pàdé fi sọ pé ààwẹ̀ rọ̀mùdán ni ó oṣù sùúrù ni oṣù yẹn torí sẹ́tà sí ń bẹ̀ sùúrù láàṣẹ ìyàwó wà ó fi ó ń gbé oorun wọn dín ẹran oorun ń ta ìwọ ni máa lójú pé àbọ̀bọ̀ á bá làfà fi wá ní wasta'inu bis-sabri was-salati wọ́n ní túmọ̀ rẹ̀ náà ni pé ẹ wá ràn lọ́wọ́ lórí àwọn bùkátà yín pẹ̀lú àwẹ̀ àti mímọ dìde sí sọ̀láàtì fọlọ̀ ṣùgbọ́n ohun tá a sọ yìí ó la kabiratun. illa 'ala al-khashi'in. nǹkan tí ó nira ni tí wọ́n pa àwọn òní lè ṣe é wọ́n mọ̀ ṣe jákujáku àwọn tó bá jẹ́ àwọn mùnáfíkì ṣùgbọ́n àwọn èèyàn gidi sàn àwọn so àkíyèsí lélẹ́yìí fún àwa rọ̀ wá gbogbo táwa náà ń ṣe yìí àtàwọn fi ń ṣètò àtàwọn tá a náà ń bọ̀ wá ni ẹ̀tọ́ da lórí ẹ̀ gbogbo àwọn sọ̀rọ̀ èyí tó sọ́dọ̀ wa náà ẹ á rí i pé ohun tó rinlẹ̀ torí pé a ti sọ pé rọ́pípa ọ̀dà síwájú káwé ó tó dé ká dájú ohun tá a fẹ́ sọ náà torí pé wà sí ọ̀pọ̀ nínú Ramadan ká gbìyànjú ká rí i pé à ń wádìí ohun tá a bá fẹ́ sọ dáadáa ọ̀sẹ́ni tí ó lè fàṣìṣe ọlọ́run kí ó tún ẹnì kọ̀ọ̀kan wá sí ṣùgbọ́n àrùjọ ìlàlẹ̀ hak fọ̀dílà nígbà tó bá ti ń pè wá sákìyèsí ká mọ ọgbà ìbẹ̀lọ́lá ń bẹ́ ń bẹ̀ ọ̀sẹ́ni tí ó lè sì wí kò sẹ́ni tí ó lè sì sọ ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ní pé ká sọ ahun wa ká mọ̀ wo pé àkókò dilẹ̀ afẹ́ sọ̀rọ̀ tòun ti bí ó ṣe sí àwọn tàfàṣìrì àwọn ìjókòó rẹ̀ mọ́ lásìkò yìí àì social media ó kálù ó láti fi sàǹfààní fáwọn èèyàn kó jẹ́ pé ohun tí ó sàǹfààní tí ò ní jẹ́ ìbálẹ́jọ́ ọgbú fún alálìkìyàmà ní ohun tí ọmọ jáde torí pé ohun tá a sọ àbí ohun tá a kọ́lẹ̀ bá a bá kú tán òun ọmọ ọbẹ̀ lọ gbére so ọlọ́run kí ó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ní abala eléyìí ohun tá a ní fún wa ní. jazakumullahu khairan ọlọ́run bá ní san olùbánisọ̀rọ̀ ní ẹ̀san olóore wọ́n ti sọ sókí nínú ọ̀rọ̀ ìtanijí eléyìí tí wọ́n ní fún wa lórí ọ̀rọ̀ Ramadan wọ́n mú ayé alukur'ani wa àdìsí anabi sallallahu alayhi wa sallam ni kú orí pa rẹ̀ látọ̀dọ̀ àwọn eléyìí ni ọmọ jẹ́ ẹpísòdù ẹlẹ́ẹ̀kejì fún àkórí wa ti ọjọ́ òjẹjọ eléyìí tá a pè ní atẹ́dẹ́hìjàtù wa àmìyàtùwà fi hayati azawjija wọ́n mọ̀ wá tẹ̀síwájú lábalẹ̀ eléyìí níbi tí àbárí lọ́jọ́ òjẹjọ ni wọ́n ti tẹ̀síwájú abẹ́lọ́run nínú àánú rẹ̀ ṣùgbọ́n kó tó di pé a mọ̀ lọ nínú ètò kó tó di pé wọ́n ti tẹ̀síwájú gbogbo àwa tí a bá sì ní ìgbìyànjú àbí tá a bá lẹ́mìí àti ṣèkúnlọ́ fún ètò ká lọ sí wa alihuda islamic development foundation orúkọ tá a bá ń bẹ̀ nìyẹn àkáǹtì nọ́mbà ló zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine jaiz bank account wa nu abẹ́lẹ́ ọ̀nínú àánú rẹ̀ gbogbo ẹ̀yin tí a ti ń rọ́wọ́ yín ọlọ́run wọ́n jẹ́ kí àgbà wọnú ìgbésí ayé yín o. Àmín àwa tí a sì ń gbìyànjú náà ọlọ́run kò ní jẹ́ kí àpadà sí aburú kọ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa náà àwọn olùtẹ́tìgbọ́ náà gbogbo àwọn olúmọ̀ wa tí à ń kó wa lọ́kàn ọ̀jọ̀kan ọlọ́run bá ní sanyí ní ẹ̀sán olóore o náà lórí àkùrọ̀ ọ̀rọ̀ wa bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa sallam a rí i pé ní ọjọ́ ìjẹjọ à ń sàlàyé fún wa nípa ohun tá a pè ní atẹ́dẹ̀hìyà tá a pè mọ̀ sí sacrifice ìfarajì ìfohùnjì pàápàá jùlọ pàtàkì rẹ̀ láàrin lọ́kọláya torí pé àwa ni ìpìlẹ̀ àkọ́kọ́ fún ti jáwùjọ bínú ilé bá ń dùn àdúgbò ó dùn bádúgbò bá dùn ìlú ó dùn bílù bá ń dùn orílẹ̀-èdè ó dùn ó túmọ̀ pé àwa láàsọ bá a orí látara ìṣe tiwa àtàwọn ọmọ wa torípa àwọn tí wọ́n gbé sáwọn ọbì kọ̀ọ̀kan náà tí wọn ò lè ṣiṣẹ́ ìfarajì fórílẹ̀-èdè fúlùú fàdúgbò torí pé ẹ̀kọ́ rẹ̀ ò sí láti inú ilé láwọn tó bí ọ̀pọ̀lọpọ̀ náà kò sí farajì láàrin ara wọn síra wọn ilé ìfi pàtàkì. àwa bọ̀rọ̀ débi pé àpẹẹrẹ tá a fẹ́ mú wá fún wa nínú ilé ànẹ́bí sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. a sọ fún wa láàrin lọ́kọláya béèyàn ọba jẹ́ni tó ní farajì káwo ohun tá a tiẹ̀ mọ́ ná lásìkò tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí inú oṣù Ramadan táwọn fi gbé jíjẹ mímu kalẹ̀ lẹ́nu àná sẹ́ni tí tó sùn òfin parí àbí káwá wo ohun tá àti ẹ ti ń sẹ̀bọ̀ nígbà tá àti ń jẹ lọ́kọ́láyà káwa tá à ń dání oúnjẹ náà káwo ọjọ́ tá a fẹ́ sọbẹ̀ kalẹ̀ tí kòkó jó wa lọ́wọ́ ń jó omi gbóná dà sí wa lára a rí pé ìfarajì náà ni gbogbo eléyìí tá a sì gbọ́dọ̀ mọ rírì rẹ̀ fúnra wa ká tó wá sẹ̀ pé láwọn àsìkò tó jẹ́ pé ìgbà tó oorun dùn láàmọ́ dìde awa ma pẹ̀rẹ̀ wá fún wa nígbà tá parí pé láàrin lọ́kọ-láya a ní àwa tá bá pé méjì mẹ́ta náà ká wòye sí pé ìfarajì láàrin ara wa ẹni tó dàgbà jù nínú ìyàwó tí ń bẹ lọ́dọ̀ ọkọ kọ́mọ yí ọjọ́ orí rẹ̀ lẹ̀ láti àwàdà lọ́dọ̀ ẹni tó fi dà kó fín ní ó sì fín pẹ̀lú ẹ̀kọ́ pé kínú pàápàá jùlọ àwọn tá a tiẹ̀ jẹ́ mùsùlùmí torí pé tá a bá wò pé àwọn eré àgbéléwò la fẹ́ mọ wò nígbà tá a bá wò ó pé bóyá à ń fẹ́ dùnú làwọn kéṣẹ́ tẹ̀lé fẹ́ mọ jù sí bàtà wàhálà tìfìtínà ayé ogun gbogbo ẹ̀lẹ́ bá ń wò ẹ̀ ní wò lásán kọ́mọ̀ bà kẹ̀kẹ́ jẹ́ lára yín yọba àkídà yín jẹ́ èyí tí ó polówó fún yín pé ayé ètèbí tá a jókòó lásán àásóògùn ìbẹ́ńbẹ́ èyí tí sọ fún wa pé a orogún rẹ̀ tọ̀ ọ̀bá dọ́gbọ́n sí yọ gbọ̀kọ̀mọ lọ́wọ́ nínú àwọn fídíò tẹ́ ń wò ìbẹ́ńbẹ́ èyí ó jìnà sáwọn eléyìí ẹ̀yin gẹ́gẹ́ lẹ́wàá gbéra yín kalẹ̀ lẹ́ni tó jẹ́ pé ẹ mọ̀ mórí ara yín yá ẹ sọ̀rọ̀ yín kalẹ̀ ẹni tó lásìkí lọ́wọ́ yóò ní ohun tó ṣẹlẹ̀ láàrin ìyá wa Zawda bintu Zamaa àti ìyá wa Aisha níjọ́ tí wọ́n gbóúnjẹ lọ bá Nabi sallallahu alaihi wasallam tí ìyá wa Zawda jókòó ìyá wa Aisha jókòó tí wọ́n fi oúnjẹ kun ara wọn lójú tí ogun wọn sì ń rẹ̀rin tánàbí náà rẹ̀ torí kí wọ́n lọ fọ ojú wọn nígbà tánàbí kẹ́sì pé báyà Umaru ń bọ̀ wá. àṣàlàyé lórí eléyìí pé àwàdà ló láàrin wọn kódà nínú àwọn onímọ̀ hadisi yìí wọ́n gbára lé débi pé àtàwọn ọ̀sẹ̀lẹ̀ míì tẹ́pọ̀ ni wọ́n fi kọtíra kẹta ń pè ní almuzau fi turasi alil bait fi turasi alil bait eléyìí ni pé ìsàwàdà nínú ogún àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam tíra ilé ìta dákọ̀ yìí ẹ̀ńtọ́ kọ́ ni ustaz dr mustapha rajab kálí mọ̀kọ́wà kọ́lá kọ́kọ́ mú wa àwọn tó ìṣáájú wa náà àfa gbọ́ yé pé àwàdà pé bíi dírámà nínú ilé ànábì ni kọ́dọ̀ ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn àfáà tóun kọ fíkìhù láàyè wọ́n tẹ̀rọ fi ń sọ púrúfù pé èèyàn lè kẹ̀mọ́ lọ sí kọ́ọ̀sì dírámà pé pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò jókòó ni tí ọba amúnú òfin ẹ̀sìn adísì lẹ́ni náà mú wa eléyìí bẹ́ẹ̀ ó ń túmọ̀ pé ìyáálé lọ jẹ́ ìyàwó lọ jẹ́ ọjọ́ orí ni ni àbáwá a ló fi jẹ́ pé ńjọ́ tínú ẹnìkan bá ń bàjẹ́ àwàdà tiwa ni ó gbé bànújẹ́ kù ní ara rẹ̀ tó fi jẹ́ pé àrò wa ni mo lọ fọwọ́ wa tó wo ohun tó jẹ́ kí ta bá wò kóhun làwọn pé yóò jẹ́rẹ̀ mí lẹ́kún yóò da ikún lẹ̀ fún wa láyà tàlìkìyàmà nígbà tí a bá ń tako ìlànà tọ́lọ́run ní kànẹ́bì ọ̀tọ́ wa sí látara àwọn ìwòkúwò tó ti kó àwùjọ lẹ́nìí káwá tún padà sínú ilé ànẹ́bí sallallahu alaihi wasallam nípa pé ìsọ́ra wa kalẹ̀ àwa ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ nínú ilé ànábì sallallahu alaihi wasallam fẹ́ pé fúnra Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba tó dá wa <clears throat> ló fún àwọn ìyàwó ànábì ní option pé ṣẹ́ẹ̀ṣẹ̀ tẹ́díhíyà ni àbẹ́ẹ̀mọ̀ lọ torí wọn náà tó ń gbọ́ wa níṣẹ́ lóbìnrin o ti wò ó pé à lẹ́yìn sùn kádìí ọ pàṣẹ ni lẹ́yìn sùn kọ́ pàṣẹ ní lóòótọ́ ṣùgbọ́n mi kádìí ẹ bá pàṣẹ lọ nẹ́ ò lè bọ́ sálì kìyàmà tí ò ní ráyé gbé kò túmọ̀ kébi tí ń lọ náà pé àyè tí ọ̀rọ̀ ọ̀run fún ni sùn tí wọ́n lè fẹ́ díẹ̀ míì tó fi pàṣẹ ọlọ kó sẹ́nu alùpùpù ni tẹ́lẹ̀ nílò ọmọ ìtọ́bọ́ sálì kìyàmà káì tí wọ́n ti fẹ́ wúrọ̀ ẹ̀mí tó ń náwó kí wọ́n ti lé mi jẹ́ mọ́ ọ lọ tí ọ̀gbá bi tọ́tọ́ òun náà bọ́ sẹ́nu tí ó lọ ọmọlẹ̀ tí fi gbàlì kìyàmà lọ ló fi jẹ́ pé wọ́n náà bọ́yọ̀ kọ ní síwà òsì ọ bọ́yọ̀ ni tẹ́ẹ̀jọ́ pera yín ní oró ogún tẹ́ẹ̀jọ́ ń sin oró ogún tẹ́jọ́ ń sáré rẹ̀ bọ́yọ̀ òní ń sì wà òsì ọ báwo ló ṣe ṣe tẹ́dí híyà tó fi jókòó èyí tá a mú ní ẹ̀mọ́ sọ fúnra wa pé àṣerílégbé ọwọ́ àṣẹlẹ̀ láàrin àwọn ìyàwó ànẹ́bí àtànẹ́bí sallallahu alaihi wasallam kódà àyà tá a kà yìí lórí ìyàwó Aisha àti ìyàwó Afsọ ló ti ṣẹlẹ̀ àtàwọn obìnrin míì ṣùgbọ́n in particular lórí àwọn méjì yìí lọ́jọ́ gàá òun náà ní pé àwọn ìyàwó ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n ń béèrè àwọn nǹkan lọ́wọ́ ànẹ́bì lọ́jọ́ kan nípa àwọn bóyá owó ni àbáwọn dúkìá tọ́ra àti mọ̀ pé àdámọ́tọ́lọ̀ ń dá obìnrin ni pé afọ̀sọ́gbéra afọ̀sọ́jọ́yàn lóbi jẹ́ kí tá a bá bímọ obìnrin ọlọ́run kó kún wa o bùkátà orí tí wọ́n pọ̀ ọmọkùnrin lọ bá a bá dáṣọ fáwọn àásẹ̀ tó dábòrò àásẹ̀ dá hijab lọ́tọ̀ àádá yẹtí lọ́tọ̀ á dá ìgbà ọrùn lọ́tọ̀ á dá pọ́ọ̀sì lọ́tọ̀ á dá báàgì lọ́tọ̀ wọ́n kà tíkè wọ́n tún fi májú wọ́n fi sí gbogbo oríṣiríṣi nǹkan. tàbá sí wo gba àwọn nǹkan tí wọ́n fi kún láwọn jàǹkárì wọ̀nyí òbí ìfẹ́ jowó aṣọ lọ. a ṣiṣẹ́ yìí lórí wọn àdámọ́ tóbìnrin lè tá a lè fi wé tọkùnrin. ànẹ́bí ò sì ní wọ́n wá ń bẹ̀ lọ́wọ́ ànẹ́bí ṣe báyìí fún wa fún wa ní nǹkan báyìí fún wa ní nǹkan báyìí wàhálà yìí wá pọ̀ débi pé àdìsí tá à ń rẹ̀ yìí wẹ́nu sọ̀hẹ́ muslim àfàwà jábìr bin abdullah àwọn ni wọ́n gbà wá. ìgbà tí ọ̀rọ̀ yìí wá lágbára anabi sallallahu alayhi wa sallam anabi jókòó àwọn ẹ̀rọ kiri anabi oni wáàjì máa ń sàkítẹ̀ lẹ́ni tó jókòó nídàkẹ́jẹ́ nídàkẹ́ ẹni tí ń banújẹ́ pé sẹ́mi ni káwọn obìnrin mi wọ́n béèrè owó lọ́ọ̀mì kì í mọ̀rì fún wọn ó tún ọ̀pẹ́ àwọn ọ̀pọ̀ tó bá jọkùnrin dáadáa ó tó bànújẹ́ fún ni tó máa ń bi wá láwọn ìyàwó àwọn bèèrè kẹta àbárí ká mọ̀ wọ́n pé báwọn ọmọ fẹ́ gbé gbà ó tí ń fi make ẹ̀ happy tínú rẹ̀ ó fi dùn. táwọn ẹ̀ bá ti rí wàyẹn lára wa ara òun ní ọba ilẹ̀ kákẹ́kọ̀ọ́ ilé lára nẹ́bì sallallahu alayhi wa sallam. àdẹ́bí wàá jókòó bẹ́ẹ̀ àwọn ìyàwó yìí sì mọ̀ pa nẹ́bì ò ní ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe sóbìnrin nìyẹn bí àwọn bàbá wa náà ni ẹni tẹ́jọ́ sùn tó béèrè owó lọ́wọ́ rẹ̀ tó ní òsì tọ́ba ti wá dàárọ̀ tẹ káńsùbà àtẹ owó tí mo béèrè lánàá wọ́n dàgbọ́n pé yorùbá àmọ́ abẹ pé ṣé mo lo oko lè mọ́jú ni ẹ ká ti mọ̀ pé àdámọ̀ tí wọ́n ni kí wọ́n mọ béèrè kọ́nà sí jáwàá ni ó lè mọ fún wọn. àmín. látàrí báyìí anabi sallallahu alaihi wasallam wá dákẹ́ bẹ́ẹ̀ kódà anabi tilẹ̀kùn sọ̀kọ́ yorùbá sọ pé nu ilé ẹni láti jẹ èkúté onídodo anabi wá tilẹ̀kùn gbogbo àlejò tí wọ́n anabi ọgbà wọn láyè kí wọ́n wọlé nígbà orí bẹ́ẹ̀ abubakar siddiq radiyallahu anhu ọwọ́ akẹ́lẹ̀kùn asalaamu aleykum ya rasulallah ọsàlámù ọ̀sá ànábì ànábì ni kún ó sílẹ̀kùn fún kọ́ wọlé abubakar wọlé ó jókòó lẹ́gbẹ̀ẹ́ kan ọba ànábì pẹ̀lú àwọn ìyàwó wọn tí wọ́n jókòó bẹ́ẹ̀ náà ànábì jókòó pẹ̀lú ìbànújẹ́ lẹ́ni tó dákẹ́ jẹ́jẹ́ lórí bẹ́ẹ̀ náà ni wọ́n wà àwọn àlejò yòókù ànábì òjú wọn wọlé umaru náà tún dé sẹ̀kọ́ ni ni àwa àná túmọ̀ kọ́ àwa àná náà a lè mọ́ lọ sàbẹ̀wò àwọn ọmọ wa nílé ọkọ wọn tá a bá sì débẹ̀ á kẹ́kọ̀ọ́ pa àtúnlé wọn ṣe ni àní balẹ̀ wọn jẹ́. Abubakar jókòó nígbà wo tí pè é dá sọ̀rọ̀ Umar dé ọkùnrin ọlọ́run tá a mọ̀ pa kínni akísìlá Abubakar náà Umar náà ní sẹ́kọ̀ wọn wọlé lẹ́yìn gbọ́ sálámọ̀ tí ànábì yẹn wọlé nígbà tí Umar náà wọlé Umar wá rí bá ànábì ṣe wà sásìmọ̀ pàdé nẹ́bí sallallahu alaihi wasallam ti ròyìn umaru fún wa pé kódà òdodo àmọ́ jáde lérí ahun umaru ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dájọ́ tí umaru mú wó àbáwá lọ́lọ́run sọ àyàkálẹ̀ títí ń bá kí ọ̀rọ̀ rẹ̀. radiyallahu anhu. umaru wa wo pé ah, kí ni kí n ṣe fún nẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ ah, nígbà tó rí báyìí ohun tó kàn ní pé inú ànẹ́bí ń bàjẹ́ òun sì gbọ́dọ̀ wọ́nà bínú ànẹ́bí ó ṣe dù sallallahu alaihi wasallam ọwọ́ ni mo fẹ́ pa nẹ́bì lẹ́ẹ̀rin ọwọ́ ni wà nẹ́bì sallallahu alaihi wasallam kí lórí sísẹ́lẹ̀ yìí làwòrán haita bínta kárìjà sáhàlẹ́tìní ànáfàkọ̀ tí wà nẹ́bì bá rí pé ìyàwó mi ọmọ kárìjà ó béèrè owó lọ́wọ́ mi ó béèrè nǹkan lọ́wọ́ mi inú ilé yìí sì ní wá rí pé sàn lọgùn dàmí làmú lórí rẹ̀ ó sì mọ̀ pé ní ó sì fẹ́ bòrò ẹ̀mí mi fọwọ́jà tó ó nù mo wá jì lọ́rùn àti mo gbà lọ́rùn ìwà nẹ́bì kí ló rí sí mo bá ṣe irú tí mo ṣe yẹn ṣé kò burú torí pé ọbẹ̀ pinmi lèmi máa fi irú ọ̀nà yẹn kọ lẹ́kọ̀ọ́ pé ọ̀sán ah, mo pè ń lówó lọ́rùn mo wá gbà lọ́rùn mú pé a ah, mọ̀ pinmi lèmi mọ̀ pa mí fàdọ́ ìka rasulullah sallallahu alayhi wa sallam àníbi bá bú ẹ̀rín kí lóò àníbi wa sọ́gbà àníbi bú ẹ̀rín sọ̀rọ̀ tí umaru sọ ọtí mọ̀ pé tájẹ́ẹ̀tì umaru orí lára àníbi sallallahu alayhi wa òun fẹ́ pa nẹ́bí lẹ́rìn ní pé àwa náà lára àfìdùnú kó sínú gbáyà ni pé ẹni tá a rí pé ń banújẹ́ àwọn náà bá tẹ̀lé sí tí ò fi tújú ká kódà ká mọ̀ tí lówó Umar ò gbówó wa o bẹ́ẹ̀ ni Abubakar ò gbówó wa láti wá pé ohun táwọn ìyàwó rẹ̀ ń béèrè wa nẹ́bí ọ̀yà gbé e fún wọn ṣùgbọ́n wọ́n gbé kíni wá wọ́n gbé ìtunilọ́kàn wá fún nẹ́bí sallallahu alaihi wasallam nígbà ọ̀rọ̀ báyìí anabi wa ni hunna hawli kama yas'alnani an-nafaqa àwọn tèmi náà nílẹ́gbẹ̀ẹ́ mi yìí kéé ṣe wọkọ̀ síbi tí ṣe ò sí àwọn ìyàwó tèmi náà làwọn náà jókòó rọrọ kíríkà mi wọ́n ń béèrè owó lọ́wọ́ mi ìǹsì ní. ànábì ọ̀wá sọ pé ohun tó ṣe ọ̀dà àwọn sọ̀hábà sì gbọ́ ọ̀rọ̀ ànábì yé wọ́n ní alẹ́bí bil ìṣára yẹ fàm ìtọ́ka wọ́n á pípa tálẹ́bí rẹ̀ ní kí ọ̀sọ́ pé ọ̀tọ́ bẹ̀ yẹn bá ànábì ọ̀bá lè ṣe bẹ́ẹ̀ tó pàwọn ànábì ò lu ẹnìkan rí àyàfi lójú ogun ẹ̀sìn. sallallahu alaihi wasallam kí ànábì ò lu ọ̀kan náà obìnrin kẹ́ni ẹ̀ wá lù yàn àyàfi tó bá jẹ́ pé lórí ogun ló kù wọ́n lọ sójú ogun ẹ̀sìn. sallallahu alaihi wasallam àwọn náà ti jẹ́ ìyàwó àlùbáríkà. àwọn náà jẹ́ ìyàwó àlùbáríkà. ọlọmọ sàlẹ̀ sàn wọn. gbogbo ìyàwó ànábì pátá ẹni tá a rí tá a kẹ́ àríkẹ́ ni wọ́n ẹni tá a sà kẹ́ ni wọ́n ọlọ́run sà wọ́n kẹfà ànábì sallallahu alaihi wasallam. sallallahu alaihi ẹni tá a bẹ̀ tá a tún fi kẹ́ ni wọ́n jẹ́ àgbẹ̀kẹ́ ni wọ́n. sallallahu alayhi wa sallam rahima umulahu rahmatan wa sàmà ló gbà wọn yà wa lápapọ̀. gbàtà a wa rí bẹ́ẹ̀ pé ànẹ́gbẹ̀ òun sọ pé tóun bá gbáyàwó òun lọ́rùn nítorí pé ń pín òun lẹ́mìí òun sì mọ̀ pé òun tóun ò ní ni. ọba wo pé Abubakar bá tarara ọgbọ́n sọ́dọ̀ yà wa Aisha ọba dì í lọ́rùn mú kílẹ̀ tó ń béèrè nkẹta nẹ́bí òní lọ́wọ́ rẹ̀ pé ń túmọ̀ pé òun tí mọ̀rùn wọ́n tún mọ̀ pé bàtà nẹ́bí sọ fún Umaru pé mọ̀ ṣe bẹ́ẹ̀ pé ń tọ́lẹ̀ tọ́ta lè ṣe ni bí wà nẹ́bí ọba wa ní í ṣe torí pé wà nẹ́bí obì lèmọ́mì nínú ọ̀hún rahim àpẹẹrẹ tó sì ga jù bá a tiri ti obì lọ́dọ̀ wà nẹ́bí ni ara ń kà wá pé sáwọn ọmọ wa ló yẹ kọ́ mọ béèrè lọ́wọ́ wà nẹ́bí tó mọ̀ kò ní. sallallahu àwọn bàbá ìyàwó àwọn méjèèjì wá ń sọ báyìí pé wàláhi afọlọ́mbura la nas'alu rasulallah sallallahu alayhi wa sallam shay'an abadan laysa indahu wọ́n kọ̀ yádà rẹ̀ látò ní lọ àtúnbè lọ́wọ́ ànẹ́gbẹ̀ wọn tá a bá ti mọ̀ pé ò ní tí ọmọ wa lọ nípa ìpínlẹ̀ mi àní béèrè lọ́wọ́ rẹ̀ tá a ti mọ̀ pé kò ní nǹkan yìí lọ́wọ́ ìpá wa náà tá a jẹ́ eh, àwọn ìyàwó wa ohun tá a ti mọ̀ pé àní ẹmọ́jì á fi gbẹ̀mí ọkọ wa gbóná àwọn ìyàwó ànábì wa búra ń jọ́nà ta ló bá ọmọ rẹ̀ ló ń kálukú bá ọmọ rẹ̀ wí. nígbà wá rí bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ yẹn tán ànábì wa wò ó pé èmi ò ní lù yín ṣùgbọ́n èmi ní ọba yín wí ànábì wa ṣe ìtìsáàlù fún wọn. shaharan ànábì wa ló odidi oṣù kan. wọ́n ń pè ní ìtìsáàlù torí. hajuru ànábì ọ̀pá wọn tì fódidi oṣù kan ànábì pa wọn tì fódidi oṣù kan eléyàn làlàyé tí wọn wá pé ńgbà níbi padà wọlé pé ah, oṣù kan pé a. Ah. ọmọ tí ì pé. ló fi jẹ́ pé nùrí wáyà hadisi yìí hadisi àfàwà jábìrì abdullah ọwọ́ pé ṣáárẹ́n oṣù kan autis anwa isirin àbí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n wọ́n ní kì í ṣe pé ṣáàkù wa lọ́dọ̀ ẹ̀ńtọ́gbà hadisi yìí wa ṣùgbọ́n sọ pé oṣù yẹn bí táàtì lọ́ba jẹ́ ó tún mọ̀ pé táàtì days ọgbọ̀n ọjọ́ làǹdẹ́bì fi pa wọ́n ọjọ́ tá nẹ́bí òfin dọ́dọ̀ wọn. sallallahu alayhi wa sallam àdébìnrin rẹ̀ ti pé kí ní sèmi ò ní lù wọ́n àwọn àbá wọn ti bá wọn wíwọ̀n ìsìnpá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n mọ̀ ó túmọ̀ pé àwọn bàbá àwọn ọmọ yìí lù ọ̀kan nínú ọ̀nà mẹ́ta tá a fi kọ̀rẹ́ẹ̀tì obìnrin tí ọ̀gbọ́ràn fádìrì hu hon àdébì òun lo wà àjúrò hon lóbi jẹ́ pé pàtàkùn àbá wọn wò pé ohun tí àwọn méjèèjì ṣe lọ́dọ̀ ànẹ́bì tó túmọ̀ pé sẹ́yìn lè fò

sáwọn náà fẹ́ mọ múra bí àwọn obìnrin ayé yòókù ni àbí wọ́n fira wọn balẹ̀ pé yàwó ànẹ́bì làwa ni pé wọn náà tó jẹ́ yàwó ọkọ tó ọmọ bọ́kọ rẹ̀ ṣe tó àti ohun tó ní ọwọ́ ń fira rẹ̀ wé obìnrin tí ẹlòmíì tọ́lọ̀ ní káàsì kìkì ó gbòòrò ju tọkọ rẹ̀ lọ ọ̀fẹ́ gbélé ọkọ ni ọ̀fẹ́ jókòó sí àwọn ọmọ rẹ̀ ẹlòmíì lọ́fẹ́ kó sí ọ̀fẹ́ mọ wẹrù rẹ̀ lókèrè

àti wọ ọkọ náà kí wọn ní ọgbọ́n léèlẹ̀ fún ìyàwó rẹ̀ pé sí yóò lè ṣe tẹ́dí híyà yóò lè ṣe farajì kí ọ̀rọ̀ àlìkìyàmà rẹ̀ yóò ra ọ̀la àwọn ọmọ rẹ̀ yóò ra àfọ̀kànbalẹ̀ fúnra rẹ̀ yóò ra ààyè fúnra rẹ̀ nílé ọkọ àwọn òbí wọn náà fún wọn. ni yá ayu anabi anabi ọ̀rọ̀ ti báyìí ó tó kó o pè wọ́n pè wọ́n bá wọn sọ̀rọ̀ ayé àpè fa ọbẹ̀ ti jẹ́ pé fàájúrò òun náà ti dé ṣùgbọ́n fà ìzò òun nì pé wọ́n kó fún wọn lọ́sìn báyà wọ́n sì tẹ́ di híyà ọlọ́wọ́n ni àkówó ànábì kúlẹ̀ àsùwájì sọ fáwọn ìyàwó rẹ̀ tẹ̀ ní gbólóhùn aṣọ táwọn náà ń wo pé latest táwọn yẹn ń lò táwọn tó ń bí ọ́ làwọn ti parí ọ̀ka sọ fún wọn pé nkuntunna toridinal ayata duniya wazinata fata'alayin. tọ́ba jẹ́ pé ayé ní bá ń bẹ̀lẹ́ mi yín yòdòyìdì ayé àti yòròyòrò bẹ̀ fata alẹ́yìn ọlọ́run ní pé kí wọ́n wá ẹwà ẹwà ẹja jọ sàjọ yípo o ẹja yóò yẹra wa o ànẹ́bì o kó wọn náà àfa tíyàwó ń tí ń ọ wàá pè pé wá o àfa o mùsùlùmí tíyàwó mùsùlùmí fata pé ọlọ́run ní sọ fún ọ pé kí wọ́n wá tọ́wọ́ jẹ́ páyé ẹni máa ń bẹ̀lẹ́ mi yín òun máa ti ọkùn á fún yín ní gbádùn gbá ayé yẹn pé ìtumọ̀ rẹ̀ náà ni pé á pè kẹ́ ẹ ṣègbélé ọkọ fẹ́ kọ̀ mí á sì tẹ́ kí a yín níyẹ ọjọ́ tá a fi ṣègbélé ọkọ kọ̀ mí tí ì ṣe nǹkan oṣù mẹ́ta yẹn ẹ mọ̀ jẹ ẹ mọ̀ mu ànídọ́dọ̀ yín tẹ́ ẹ bá ti wá fún yín ní gbádùn eléyẹn gbá àwọn tá a ti ṣe fún yín ànígbà padà lọ́wọ́ yín ṣùgbọ́n o lẹ́yìn rẹ̀ ń parí rẹ̀ báyìí tábà ti ní ayé lẹ́mú òsàrẹ̀ òkúnnà sara àǹjẹ̀mìlà a wà á tu yín lẹ̀ ní tùúlẹ̀ tọ́rẹ̀ wà kìí ṣe pé ìtúlẹ̀ ọlọ́run ọkọ̀ ònírọ́kọ̀ mi ìfẹ́ òníjèrè ọmọ kò ní jẹ́ pé ìkọ́lẹ̀ ìpè bọ́pọ̀lọpọ̀ ṣe ń kọra wọn láwùjọ lẹ́bi fúnra yín lẹ̀ pé a ipá mi ni ò ní lè ka ìláfẹ́ gajo nírè lọ a sì kí mi ò gbèrú gabigabe tiẹ̀ ọlọ́run ó fi ọkọ̀ orú ẹni tí ó lè ṣe kí ni. tí ó lè mójútó tí ó lè tọ́jú rẹ ọlọ́run wà nẹ́bí sọ bẹ́ẹ̀ fún wọn. ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ kejì tàfẹ́ lélẹ̀ wa in kuntunna turidna Allaha wa rasulahu. tọ́tọ́ bá jẹ́ pé ọlọ́run ọba ló mú múláyà yín ẹ̀kọ́ mi nú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ pàtàkì sí yín ju ayé lọ. darul akhirah. wa darul akhirah wa darul akhirah àti ilé ìkẹyìn ọjọ́ gbọ́dọ̀ alkiyama ń túnmọ̀ pé alẹ́ yín lé ọkọ yín alẹ́ yín lálkiyama náà láyè tẹ́ fẹ́rí sí. tẹ́kọ̀ lọ́ba mú láyà yín gbogbo àwa náà tá gbọ́ wa fi ọkọ wa ọ̀nà jẹ́ pé ìtẹ̀láṣẹ ọlọ́run ìtẹ̀láṣẹ òṣìṣẹ́ ọlọ́run ọjọ́ alẹ́ wa àtọ̀run wa lọ́ba pàtàkì onítọ́ ọlọ́run ní sọ fún pé fa inna Allaha dájúdájú ọlọ́run ọba tọ́dá wa tọ́dẹ̀mí tọ́dẹ̀mí ọkọ àtẹ̀yìn náà kì í ṣe pálọ̀ ń sẹ̀sẹ̀ ń wa o àádà ó ti pèsè ẹ̀ kalẹ̀ it has been prepared reserved kept ọlọ́run ti kó kalẹ̀ dé yìí fẹ́ǹtọ́ bá ìdára ní ah, ẹ̀sán wo kì í tọ́ ọ̀rẹ́ pẹ̀sán lásán ajiran azimen ẹ̀sán tó tóbi nígbà wá rí báyìí ànábì káyà ifá àwọn ìyàwó wọn látara àwọn tí wọ́n ń béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam nígbà ànábì káyà yìí tán ànábì wa ń gbọ́ káyà yẹn fún wọn ànábì wa pè ya wa Aisha

tí ò ní jẹ́ páyé ibi tí ọmọ ojúwe kí ọ̀lẹ́ kọ́kọ́ bọ̀wọ̀ rẹ̀ anábì wa kò yà wá Aisha pé ọkùnrin ọ̀yẹ kọ̀ọ̀kan àwa náà àmọ̀ apply lè anábì wa ni wọ Aisha mo fẹ́ láti fi ọ̀rọ̀ kan gbọ́rọ̀ kan síwájú rẹ̀ ọ̀rọ̀ tí mo sọ pé wájú síwájú rẹ̀ yìí òhìbò Allah ta'ajẹ́lì ìfẹ́ kọ́ kájú fún mi lẹ́sìn ròó dáadáa ọ̀rọ̀ ayé ayé náà ṣùgbọ́n rò ó dáadáa ó tún kíta ní bá nífẹ̀ẹ́ àwọn ìyàwó wa kí wọ́n kẹ̀ sọ fún pé à ah, ó ti tẹ̀lé ó ti rẹ́já sọ ọmọ akó lọ rọ obì pé mm, mm. rò ó ìrò pé lọ́wọ́ tí ń sọ̀rọ̀ yìí pé agbára mi ò ká ohun tó ń gbé wáyìí ṣùgbọ́n mo fẹ́ kó rò ó dáadáa kó tó mú kẹ́ o torí ní jalè nítorí rẹ o ìní dẹ́lẹ́bọ̀ nítorí rẹ pé torí pé ń wówó ìní báyé mi jẹ́ bàlẹ̀ kíyàmà mi jẹ́ kọ́lọ́wọ́ wá bí mi pé kí ló ń wò tí àwọn kọ̀gbà àwẹ̀ kí ló ń wò ọdẹ ẹni tí tí ń rí hòhò jáde bíi búrẹ́dì kí ló ń wò ìfẹ́ bẹ́ẹ̀ ànábì wa ni mo wá fẹ́ kọ́ lọ báwọn òbí rẹ̀ ata tẹ̀sítẹ̀sírì àbàwọ̀ yìí lọ báwọn òbí rẹ̀ lọ gbàmọ̀ràn lọ́dọ̀ wọn nípa ohun tó délẹ̀ yìí pé sọ́ọ̀fọ̀ wọn mú mi pẹ̀lú bí mo ṣe rí sọlẹlọhùn ọlẹwà sẹlẹ tó ń ṣe tẹ́díhíyà àbọ̀ ọmọ lọ kọlọ̀bọ́ sọ́wọ́ àwọn jayéjayé ẹ wá gbọ́ jágbọ́n tí yàwá Aisha sọ ó ní wà má òwò ya Rasulullah kí ni tó wà nẹ́bì kí ni tó fẹ́ bá mi sọ ànẹ́bì ni tí wàá tó ànẹ́bì wàá ká yàtà kàní fún ó tún wọ pé ànẹ́bì ká fún wọn náà lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ọwọ́ ni ṣé wọ́n kọ̀ mi wọ Rasulullah sallallahu alaihi wasallam ní sẹ́ máa lọ gbàmọ̀ lọ́dọ̀ àwọn òbí tó bí mi pé ṣé wọ́n ní faramọ́ ni àbí yòròyòrò ayé à wọ́n ní túmọ̀ pé ń sọ pé bàbá mi àti ìyá mi àwọn wọn ga jù lẹ́nu mo lè gbàmọ̀ lọ́wọ́ rẹ̀ kódà ní tó kéré tí wọ́n ń bọ̀rọ̀ fọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ à ó tó lọ́kọ fún mi sáwọn ọkọ tiwa náà tó bẹ̀ àwa ni à mo mú wọ òjíṣẹ́ mo mú ọlọ́run tí mo pèsè fún yẹn tó dá mi tó ti kọ́ pé àyè ibi tí ó jẹ́lé ọkọ tèmi mọ wàyí àti wọ òjíṣẹ́ ọlọ́run mo sì mú ọjọ́ alẹ́ ọjọ́ àlìkìyàmà mi bí ó ṣe dáa ṣùgbọ́n o ẹ̀já wò yàwá fi tó bèrè sí i wa أن لا تخبر مرأة من min بالذي قلت. qult mo ti mọ̀ pé gbàgbé ó pẹ́ nìkan kan àwọn tọ́lọ̀ ọjọ́ ìdàwà pọ̀ ohun tó bẹ́ẹ̀ mi sọ yìí èmi ti túùsì wà nẹ́bí mo ti tẹ́ níyà pé ọlọ́run òjíṣẹ́ rẹ̀ àtọ́jú alẹ́ mi ọjọ́ àlìkìyàmà mi mo mú ìmúyòròyòrò ayé ṣùgbọ́n tó bá ti kọ́ lọ ń bá wọn yòókù sọ̀rọ̀ mọ́ sọ ohun tẹ́mi mú fún wọn o kódà àdínà àwọn onímọ̀ táwọn ní ṣé ń túmọ̀ pé ìyàwó wọ́n nígbàgbọ́ torí pé wọ́n gbàdí sí ànábì yìí pé èèyàn ní jó ìgbàgbọ́ òdodo èèyàn ní pé títí tí òmìnira ọ̀fẹ́ fún ọmọlàkejì rẹ̀ òun ti ń fẹ́ fúnra rẹ̀ ṣùgbọ́n ìyàwó àìsàn wa ni àwọn obìnrin yòókù mọ́ sọ ohun tẹ́mi mú o nígbà tó lé kalẹ̀ fún mi ẹ̀wájá wà ànábì náà sallallahu alaihi wasallam ànábì wa ni a gbọ́ o ìwọ ìyàwó mi la tas'alni mura'atun minhun ẹnikẹ́ni ò ní bi nínú àwọn ìyàwó mi nípa kí ni wọ́n túùsì nínú ayé yòròyòrò rẹ̀ àbọ́lọ́hún àtòjíṣẹ́ àtòjọ́ àlìkìyàmà èwo ló ṣe tẹ́díà sacrifice wo ló ló ṣe láàrin méjèèjì bí ọ̀ jẹ́ pé ń sọ fún wọn o èmi ọ̀ sọ ohun tó túùsì fún wọn o torí pé kí ni inna Allaha dájúdájú ọlọ́run ọba tó dá mi lam yab'asni mu'annitan kò ṣe mí ní oníkókóókó ẹni tí ọmọ wá àti ti wàhálà fáwọn èèyàn lọ́rùn ó túmọ̀ pé kí n bá sọ fún wọn àìsọ fún wọn nì yóò jẹ́ wàhálà tí wọ́n ní mo ń wò ṣe wọ́n lè lọ́ọ́ fẹ́ nu wọn mú nǹkan tí ó yọ wọn lé ọkọ tí ó jẹ wàhálà fún wọn. wala muta'annitan bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ òsìkú tẹ̀mí ní ọmọ ọ̀dá wàhálà alẹ̀ fúnra mi sọ́gbà wọn bá sọ̀rọ̀ ní fún wọn nísìn gbogbo wọn bẹnu lé wakọ̀ gbogbo wọn lẹ̀. walakin ṣùgbọ́n o ba'athani mu'alliman muyassiran ọlọ́wọ́ bá mi ó gbé mi dìde ní akọ́nilẹ́kọ̀ọ́ ó túnmọ̀ kó wọ́n tó máa ń pa àwọn pé yìí kí àwọn sọlẹ̀lẹ̀ àlẹ́ ọ̀sálà ń kálà sílẹ̀ sàlẹ̀ àmọ́ alìm làwọn èèyàn wẹ́ẹ́ sàfà bẹ́ẹ̀ ni àwọn wẹ́ẹ́ sẹ́gbẹ̀jì. ànẹ́bí ni ìnáma àbọ̀ ẹ̀sù mọ̀ àlìmàn ànẹ́bí ni títsà lọ́lọ́run mẹ́mi pé ń jẹ́ akọ́nilẹ́kọ̀ọ́ olùkọ́ni àgbà bákan náà mùyásìràn olùṣèdẹ̀kù fáwọn èèyàn bẹ́ẹ̀ ni làwọn ìyàwó yòókù náà ńgbà ànẹ́bí tí wọ́n ti tánẹ́bí báwọn náà á dúró tòjíṣẹ́ ọlọ́run á sì ra ọjọ́ alẹ́ ọjọ́ àlìkìyàmà wa ọlọ́run wa san wọ́n lẹ́sàn àkókò ni ò ní gbà wá torí afẹ́ ká gbà pé wọlé torí àkókò ni ẹni ọgbà wá ń jẹjọ náà so ọlọ́run wa ni fóun tẹ́sẹ̀ yìí ẹ̀dìyà gbogbo mùmìnì báyìí bá sì kú ẹnìkan ọgbọ́dọ̀ fẹ́ yín ẹ̀dìyà gbogbo mùmìnì pẹ́kẹ́ nìkan wá pé òun tó fẹ́ fẹ́ yàwó ànẹ́bì kò sí yẹn fún yín mọ́ wọ́n mọ̀ sí kẹ́yìn tẹ́ fi kú ni jazakumullahu khairan ọlọ́run bá ní san ní ẹ̀san olóore fún àǹfààní àwọn ìkéde tí a ṣe síwájú alifurkan program wa ní ìdájí ní aago márùn sí aago márùn àbọ̀ alihuda live on facebook ìyẹn sì ń lọ lọ́wọ́lọ́wọ́ bákan náà láti jọyìn wa ní gbogbo àgbáńlá ayé eléyìí tá a sọ fún wa lẹ́ẹ̀kan pé dáwà nàìjíríà ni wọ́n ṣe agbátẹrù rẹ̀ ká lọ sí alihuda islamic development foundation àwa tí a bá sọ fẹ́ ṣe kún lọ́wọ́ fún wa náà ó kọ̀ yìí náà ni ká lọ síbẹ̀ ní jaiz bank account wa zero zero zero five one zero three one seven nine fún àǹfààní àwa tí a ní ìbéèrè kan àbí ìkejì lórí àkórí ọ̀rọ̀ tí a ti sọ síwájú àbí ìta sọ lẹ́yìn kí a sì mọ̀ pé wọlé pẹ̀lú zero nine zero seventy seven seventy one eighteen eighty one zero nine zero seventy seven seventy one eighteen eighty one náà títí wà pẹ̀lú wa. sàmà aleykum. aleykum salaam wa rahmatulah orúkọ yín bí dáhùn. akọ̀dún àwẹ̀ agunlé ayọ̀ àdúrà wọ́gbà. orúkọ yín bí tẹ́tí ń màmá awẹ́rẹ́ láti ìlú ìràwọ̀. ìbéèrè yìí mà. táwọn aláàánú ọgbà fún wa. nísìnyí mo wà ní ọ̀dọ̀ christian. sẹ́yìn gbọ́dọ̀ yé. wọ́n fẹ́ máa gbà wẹ̀. ǹjẹ́ mo lè ṣe oúnjẹ fúnra ara mi ní àbíbá o. ẹ̀yin gẹ́gẹ́ fẹ́ máa gbà wẹ̀. bẹ́ẹ̀ni. ẹni tó jẹ́ christian yìí náà tó bá yẹ kó òun ní gbé jíjẹ àti mímu yín tí sì ń ṣe oúnjẹ tó jẹ́ pé oúnjẹ ti ń sè kìí se ohun tí mùsùlùmí è jẹ kò sí ẹran tó jẹrin ìwọ̀ fáwa ọ̀sàbùrú kọ́ dání oúnjẹ kẹgba oúnjẹ rẹ̀ sódìé nígbà tó bá ti jẹ́ pé oúnjẹ tí mùsùlùmí máa jẹ ni ohun tó sì sọ bó ti jẹ́ nìyẹn àbọ̀dọ̀ wà ó pé àgbò ah, ti jẹ́ kí ni ìbọ̀dọ̀ jẹun. ẹ ti wà pẹ̀lú wa. wa alaikum salam wa rahmatullahi orúkọ yín mi tẹ́ ti ń pè àbísàtì láti ṣàkí. náà mi ìbéèrè yìí mà. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé tí kírísítẹ́nì bá ń bá wa gbà àwẹ̀ ta lè ṣe oúnjẹ àgbèsì. a ti ṣàlàyé fún wa pé tí kírísítẹ́nì bá ń bá wa gbà àwẹ̀ lẹ́ni tí ò jẹ́ mùsùlùmí ń ṣe tírénì ni torí pé nígbà tó bá gbà síláàmù ló tó lẹ́tọ̀ọ́ àti mọ́ gba àwẹ̀ rọ̀mùdọ́n tá ń gbà ni ó sì tó lẹ́sàn rẹ̀ ṣùgbọ́n gbà tí ń gbà lọ́wọ́ yẹn náà tó bá sáà nìkan kí wọ́n gbà náà ẹ̀ mọ́ gbóúnjẹ fún ṣùgbọ́n ń ṣe tírénì ni kó jọ pé gbà tó bá di mùsùlùmí kò lè rọ̀ ọ́ lọ́rùn. sọ bó ṣe jẹ́ nù. Ah wà pẹ̀lú wa. wọ́n máa lè kọ́ bẹ́ẹ̀. aleykum salaam wa rahmatulah orúkọ yín mi jẹ́ tí ń sọ̀rọ̀. jẹ́mi nìkan náà fẹ́ẹ́ lápàdé. naam ìbéèrè yìí. nípa tí ẹ bá bọ̀ mọ́ tí òbí máa ń gbọmọ lọ́dún lè gba àwẹ̀. oúnjẹ tí mo lẹ́yìn tó lókun àbí àdìsá rẹ̀ náà ni. ọ̀hún tó lókun olókun àti gbàwẹ̀ àbí. wọ́n ní tóbìnrin bá ń gbọmọ lọ tí ò láǹfààní àti gbàwẹ̀. pé sóúnjẹ ìsinú ní ọmọ ọ̀sán ni àbá ti sàárì sọ́ọ́yìn tá a mọ̀ fi yọjá káàtì yẹn kẹ́yìn áàfù rẹ̀ náà mọ̀ fi ṣe fídíà náà mọ̀ fi ṣe bọ̀m̀bọ̀. ìdá méjì kìíní yẹn. ẹ ìtumọ̀ pé nígbà táwa wọ̀n díẹ̀ náà ló fi dín ní ike kápẹ́ lápẹ́ ike ráìsì ẹyọ kan àwa mọ̀ pé approximately kápẹ́ ike ráìsì kan láwọn tí ó ti ṣe é rí tá ti bá wọ̀n ọbẹ̀ so díẹ̀ ló fi ju ike ráìsì kan lọ ike ráìsì yẹn so ká sàpé ike ráìsì kan so déédéé rẹ̀ ìlàjì ń tà mọ́ yọ. náà ẹ ti wà pẹ̀lú wa. báwo lẹ́yìn. wàhálà Wàhálẹ́kùn. Wàhálẹ́kùn sọ́lá àwọn àtìlẹ̀. Àwọn òkúpọ̀ ẹ̀hún tẹ́lẹ̀ yẹn fẹ́ lò ń bẹ̀ ní pé sísè nù àti sàrì ni wọ́n mọ̀ fún. Na ohun tí ọmọ fún náà gbégbà tó bá ti gbé oúnjẹ yẹn fún bẹ́ẹ̀, ó ti ká odidi ráìsì kẹ̀kẹ́ ó ti ká ìsinú àti sàrì báyìí òkú lọ jẹ́ olóúnjẹ tó. Jazakumullahu khairan náà. Ojú òpó ni ó ṣe báwọn kíbúrà tí wọ́n pè yàn ọmọbìnú. Náà. Wàhálẹ́kùn. Wàhálẹ́kùn sọ́lá àwọn àtìlẹ̀. Àfihàn ọ̀pọ̀lọpọ̀ orúkọ tèmi ni ẹgbẹ́ mi máa ti láti rúgbò bọ̀ yín sì báyìí nísìnyí iṣẹ́ tí lòun ṣe mọ̀dẹ̀ láwọn ọmọṣẹ́ bíi mẹ́jọ ìpínlẹ̀ nígbà ọmọṣẹ́ yẹn báwo ló ṣe fẹ́ rọrùn fún mi láti gbé báwọn fẹ́ jẹun sí mo fẹ́ rẹ́ wọn ṣẹ́ àti mo fẹ́ jẹun ní ṣọ́ọ̀bù abákan báwo ló ṣe fẹ́ rọrùn fún mi lórí èèyàn mọ́tẹ́ ẹ̀sìn ló ń ṣe lọ́wọ́. ẹ̀yin fẹ́ jẹun àwọn ọmọ àwọn ẹ̀ kristian ni àwọn ọmọ yìí ni ọ̀gá àbí ẹ̀fẹ́ jẹun ọ̀sá burú á rí i pé àwọn ọ̀sán pé báyà pé ẹ̀kẹ́ nìkan tí ò jẹ́ mùsùlùmí wọ́n bá fẹ́ jẹun náà ọ̀bọ̀rọ̀ mọ́ bọ́ sí kọ̀rọ̀ káwọn fò ń jẹ láwọn lójú pé níbi tó ti rálì jẹ́nà nìyẹn ìtàn yẹn ìtàn ẹ̀rọ ni tó ti yé nígbà tí wọ́n ti lẹ́mìí wọ́n ti ní asùnwó àrí pé nínú ilé wọn náà tẹ́lẹ̀ àwọn náà ní ti lápẹẹrẹ àwọn ìyàwó wá síbẹ̀ àwọ̀ kíkì láàárọ̀ yìí nìsín àwọn àwọn kéèké tí wọn ti tó gbàwẹ̀ ń jẹun tí nígbà tí yẹn ti di ẹ̀mí rẹ̀ lámúrè pé ń gbàwẹ̀ bẹ́ẹ̀ nìkan ń jẹun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní wo sí kankan kò túnbọ̀ pàyẹ̀ fi ń la lójú ẹ̀ ní ẹ̀sẹ̀ ẹ̀mọ jẹun yín ọlọ́run níjọ́ pa yín lérí ọlọ́run yóò jọ sọlẹ̀ dáadáa sọ yóò jí kọ́sà fani fún wa kọ́sà bú yìí náà. salaamaleykum. aleykum salaam. salaamaleykum. waaleykum salaam. kàgbéto. náà orúkọ yín bí tẹ́tí ń pè. akọ rẹ̀ sọ́nà ọgbà mọ́ra fún. orúkọ yín bí tẹ́tí ń pè. ẹlẹ́kùn aago mélòó ni tàbí. náà alùpùpù àfin lẹ́sẹ̀ dáadáa lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ lọ́jọ́ òní àti àwọ̀ olórí kìíní àtàjáde wò ni ìfi ń dáa jù báyìí aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́tàdínní ogún kàmọ́dúró aago márùn ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. ọpẹ́ nìyẹn o five seventeen ẹ dákun kàtí mọ dúró ń gbà ní. ọpẹ́ nìyẹn o. torí pé yàtọ̀ sí pé ẹ kọ̀ǹpútà àtúnjáde ta ọ̀bùsáàfù rẹ̀ sòpé ká mọ̀ bá kó sí. tọ́ kí ọlọ́run kí ó bá ní san olùbánisọ̀rọ̀ ní ẹ̀sìn olórí àti gbogbo àwa tí a kò wọlé bí àwọn ìlà ìtàhálà wa nǹkan àfẹlẹ ohun rìbàkìyà tó bá dirú àkókò ìbáyìí lọ́la náà káìsùn mọ pàdé ètò wa ètò àlèhúdà lórí afẹ́fẹ́ báyìí gbogbo ẹ̀yin olùkúnlọ́wọ́ ọlọ́run bá ní san ní ẹ̀sìn olórí تجي ولا تجي أتم وقالي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته